fait en famille. Ìfẹ́ tí mo ní sí ọ, ìfẹ́ òtítọ́ ni, ìfẹ́ òtítọ́ ni ò o

má tọ́ mi ní sùn tó bá tọ́ mi ní sùn o ní like the other side of me. kò sí nǹkan tó máa ṣe fún mi jẹ́ kí n jẹ́ kí fún ẹ tó bá gbé ìwọ ní òṣì àti rọrùn tó ń ṣe lórí. what business you have with my phone. wọ́n tẹ̀ ṣe tó for me? mi. wọ́n tẹ̀ ṣe tó pẹ̀lú it's my husband phone. ẹ àwọn ẹ̀yà jẹ́ your phone. don't tell me that. mo ní láti láti jẹ́ fóònù ọkọ mi fóònù ọkọ mi fóònù ọkọ mi ṣe oníyàwó mi mo ní láti láti jẹ́ kí fóònù ẹ̀ don't tell me that. o ò ní lọ sí anywhere lẹ́yìn lẹ́yìn òní jáde kò sí kò tẹ́ sùkú òní lọ sẹ́ni bẹ̀ òní lọ sẹ́ni bẹ̀. ìsàfẹ́mi madam ẹni sùúrù ẹni sùúrù ẹjọ tó lọ ẹni sùúrù ọ̀nkú Fẹ́mi ẹjọ ẹjọ obìnrin lè má ṣe bí ọkùnrin ẹjọ tó lọ. ọkú ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe é lé nìyẹn ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn kí àwọn yín máa lè jẹ́ kí fóònù yín kí ló wà nínú kí wọ́n fóònù ọkọ mi ẹ sọ fún mi kí ló wà nínú kí wọ́n fóònù ọkọ mi táyà kó ní àrùn tó ń ṣe táyà lójú kòkòrò ni ọmọ bá ṣe rárun kiri kí ló mú tó lè jẹ́ kí n jẹ́ kí fóònù. I'm so sorry for the embarrassment. Ṣáà lè máa lọ Mr. Kunle. Lọ sí bò ó lọ sí anywhere anywhere bá ò ní lọ ò ní jáde kúrò nínú ilé ilé yìí ò ní lọ. Èmi irú ọkọ àti àwọn wo nìyẹn. bí mo lè parọ́ bẹ́ẹ̀ ṣúlẹ̀ bọ́yẹ̀ yìí kọ́kọ́ dọ́rọ̀ ẹ̀ lẹ̀ tó ń sọ̀rọ̀ báyìí àtọkọ àti ìyàwó inú kọ́kọ́ ràn mí wá ni because wọ́n ti bà dé mi jẹ́ ọ̀rẹ́ dé bísẹ̀ tí tí mo lọ torí tí ẹ̀ gangan àráyè sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́. ẹ eh, but baby you don't have to worry about that ṣó ti rí. torí ọ̀lọ́fin máa ń sọ pé in a relationship or marriage you have to love and trust one another You ìwọ náà women àti ẹ now? I love ara wa a dey trust ara wa àbí ṣé a ní anything tá à ń hid fúnra wa ni no i can check your phone you can check my phone i can pick your call you can pick my call that is how a marriage should be. Yes. ló ń fẹ́ máa hide fún mi fún kò sí nǹkan tó tún pé a ti fẹ́ra wa ọlọ́run ti kọ́ wa pọ̀ láti ilẹ̀ tí mi àti ẹ ti fẹ́ra wa kò sí nǹkan tó fẹ́ pamọ́ fúnra wa náà. Happy now? wo nǹkan tí mi ṣáà máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òun ni wípé ọlọ́run fún mi ní ọkọ tèmi tó love mi tèmi náà dẹ̀ love tá dẹ̀ trust ara wa sórí oríire kan kò jù bẹ́ẹ̀ yẹn lọ nǹkan tèmi dẹ̀ máa sọ fún ẹ òun ni wípé you don't have to worry about anything that is their own family do you understand. ọmọ kò tó ṣẹlẹ̀ sórí téèyàn bá ti lè fẹ́ èèyàn tó jẹ́ téèyàn ẹ̀ ní máa ronú nípa pé wọ́n cheat wọ́n cheat so ọkàn máa balẹ̀. Be now ìkànnì wọn ń cheat How many tiẹ̀ ló don't cheat because what, what, what's the point See ọkọ call lè jẹ́ we phone. Here we know the jẹ́ call wo phone. What do we pay for me? ò sí mọ́ máa mú fún ẹ call issue and everything ó máa check ẹ̀. ṣé ni mo be pick bẹ pí call ẹ ló ti gbàgbé. àbí nà ṣé mi náà kì í call ẹ ni. oh babe i know you are so tired See, <clears throat> tiẹ̀ bia in the bedroom kò tiẹ̀ wá lọ freshen up you know then i i would um, go to the kitchen. Mm, ó ti mo ti bú ẹ yó wọṣọ bóyá táìtẹ. ọmọ pé olú bá mi raṣọ láti Dubai. ee o oya baby jẹ́ ká máa lọ sókè. Mm. ọlọ́run bá wọn yanjú ẹ̀. kò tẹ̀ wá lọ freshen up you know then um, I will prepare something for you. pictures àti love mat nínú marriage ṣé màá rírun kọ́ bẹ́ẹ̀ yẹn rí wa. olólùfẹ́ mi má ṣe fẹ̀tàn fẹ́ mi ìfẹ́ tí mo ní sí ọ ṣe bẹ́ẹ̀ ò títí. ṣé ogun tí ẹ lòun bá sọ̀rọ̀ tó yìí lòun rẹ́rìn lòun ṣe gbogbo ẹ̀ ẹ ṣàfihàn lọ́ọ̀bù yẹn wà lójú. Ah! táyé kẹ. òkúta yìí kẹ báwo ṣùgbọ́n òkúta yìí nìkan ni mo mọ̀ ẹ́ mọ́ ọ̀n jẹ́ kí n ṣe wípé ó fẹ́ máa cheat lórí òkúta yìí máa cheat lórí bùrọ̀dá mi. wọ́n máa wò ó ń tiẹ̀. What are you trying to say? Wait, have you forgotten that you're getting married very soon? Hmm. so you think this, this can actually stop me? Èmi. Ah, hey, <laughs> kó tó ṣe báyìí, èmi gan-an mo ti um, Okay. You have no excuse. Because kì í ṣe pé ó So why? See, ọkùnrin tó bá fẹ́ kíyàn káwọn lèèyàn máa ká. Ṣé wọ́n lè ka ọkùnrin kankan mọ́ ni? Ìwọ. <laughs> Kò tí ì yá play film kan fún Yes, okay jọ̀wọ́ dẹ̀ bá mi sọ kékeré nínú drama tó ń ṣẹlẹ̀ nínú fámílì ẹ̀ bá mi sọ fún bèbí. olórí burúkú ló má pọ̀ jù nínú àwọn ọkùnrin lóòótọ́ èmi àti ọkọ mi lájọ agree pé àní máa check fún náà àti ọkọ mi fi opportunity yẹn máa ṣe ṣìnà kiri mo kàn notice pé message kò wọ orí fún ìléralera ìgbà tí máa check ẹ̀ báyìí obìnrin báyìí ló message ọkùnrin lórí ọ̀rọ̀ yẹn kò sọ pé òun ò nà mí tán ọlọ́run ló gbà mí lọ́wọ́ ẹ̀. but um, sọ̀rọ̀ ẹ̀ babes kí ni problem tẹ́lẹ̀ kí ni reason tẹ́ fẹ́ máa check phone ọkọ yín. èé e. Ah, e. tó bá ń ṣe ṣìnà iye ọkàn yín mo dẹ̀ mọ̀ pé wọn ò ṣe ṣìnà. ẹ kì í sọ fún yín o obìnrin tó máa máa gbélé ọkọ kò gbúdọ̀ tún fóònù ọkọ ẹ o yes jo ọkọ mi máa ń check phone mi but mo ti make decision pé i will never check his phone And I'll never do that. My dearest sister, your breakfast is on the fire. Oh my serve by! Ni ní oní gbígbóná ni. All I know is èmi I can never trust any man again in my life. Ọkùnrin. Ọwọ́ ọ̀rẹ́ mi, títí ẹ nìyẹn o. Nítorí pé ó ń work fún ẹ, kò mí kó máa work fẹ́ lómi o. Wo jẹ́ kí n sọ fún ẹ, kò tó lè tó lè tó lè tó lè catch me by surprise because bí mo ṣe wà yìí èmi fún ara mi mo ti lọ awo lọ ó ti inú ayé ni mo wà ó ń bá mi lọ́ọ̀kan ni. èyí tèmi ṣe ni mo ti ń regret lọ́wọ́lọ́wọ́ báyìí. <laughs> wait is this the same Roke I used to know or akos ah, Koyemi, yé mi you've changed. na e don dey change person dey no dey change e don wọn kì í change e don ìdán ló máa ń change wàá change ẹ àti change àwọn èèyàn. ní onígbígbóná ni. Múyìwá, ta ló ń bá sọ̀rọ̀ lórí fóònù? Ọ̀rẹ́ mi ni mò ń bá sọ̀rọ̀. Ọ̀rẹ́ ló ń bá chat. Ọ̀rẹ́ ló sọ wípé o lọ́ọ̀bẹ. Ọ̀rẹ́ mi mo lọ́ọ̀bẹ. Ọ̀rẹ́ ló sọ pé ìyàwó o sì divorce ìyàwó ẹ̀. Múyìwá. Ah! O mọ̀ mọ́ bí? <laughs> Èṣù ni orin tẹ máa ń kọ nìyẹn ìgbà tẹ bá ti hùwà burúkú tó wà nù yín tó yẹ máa kọrin èṣù mo dẹ̀ believe pé at this time ó yẹ kí orin èṣù yẹn kó ti kúrò lẹ́nu yín but ẹ ṣì máa máa kọ́ ó mọ̀ọ́mọ̀ no problem. ọkọ mi ni mi ni mo mọ̀ pa èṣù ló lò mí èṣù mi. ó ti náwó màmá bí tó bá ti déwájú adájọ́ náà adájọ́ rẹ̀ sàlàyé fún ọ́fíìsà Please, let's go. Uh, Madam, respect yourself. Enjoy my Just move. Enjoy. respect yourself. Just move. Move, move. Mo dúpẹ́. Ṣé kìí ṣe pé mo fẹ́ gba èṣù láyè nínú ayé mi báyìí? <laughs> Mo fẹ́ jẹ́ kí ẹran tí wọn ò so já tí orísun mọ́ mi lọ́wọ́. Iṣu <sighs> lélẹ́yìí o. <sighs> Sani Sátani. Ah! Babe. Ah. Ìgbà wo dé sẹ́yìn? Um, bí kò pẹ́ tí mo dé náà, mo ní kí wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé kí n set table for. Ok, o yẹ ṣẹ̀ déyìn. Yeah. <laughs> I'm about to call you gan sef. Eh. O oh, lè understand baby ṣe ń pa mi. Oh. oh, yeah. jẹ́ kí n sáré serve. Iṣẹ́ ọkọ mi òfin. olólùfẹ́ mi má ṣe fẹ̀tàn fẹ́ mi ìfẹ́ tí mo ní sí ọ ìfẹ́ òtítọ́ ni ìfẹ́ òtítọ́ ni ò ní sí ọ. mo máa rántí nǹkan kan sí ni how far pẹ̀lú àtọkọ ẹ̀ níbo lè bá dé ta ni wo oníkálukú ń wọra wọn nínú ilé because i was expecting him to apologize kò dé apologize ṣe ló ṣe bíi pé nǹkan tóun tiẹ̀ ṣe nǹkan tó dáa ni oníkálukú dẹ̀ lọ́nà tiẹ̀ ó máa lọ́nu ilé mi náà dẹ̀ máa lọ ó tán. so kò apologize. in fact inú ẹ̀ ń bí mi burúkú burúkú. Hmm. ṣorí ní ọgbọ́n ọmọdé tèmi. Hmm. sórí bó ṣe ń wò mí mo dàgbà o mo kàn lora mi dáadáa ni kan tó ṣe dàbí ẹni pé mi ò dàgbà púpọ̀ nìyẹn sórí ní ìrírí tí mo ti rí láyé mi tọkùnrin bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn ti lójú ń ta ni hmm. mi ì lè parọ́ fọ̀rọ̀ mi lòún fẹ́ sọ tí màá parọ́ a jẹ́ pé tó bá jẹ́ pé nǹkan méjì ni wọ́n ṣe fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ń ṣe six and a half nìyẹn ìyẹn mi nǹkan tó ń ṣe wọ́n ṣe lọ́nà mẹ́ta àti jára lórí ẹ̀ yẹn ló jẹ́ half bẹ̀yẹn so ó mì pé kò wá rí ẹ mọ́ ọkùnrin wọn lọ́rùn ayé wọn ò wù mí rárá ó ti ó ti yí ìfẹ́ nìyẹn o ó ti dán pẹ́ ó ti gbàgbé pé ìyàwó ilé òun ló jẹ́ wọ́n ṣe máa ń ṣe nìyẹn kọ́tí mi ò ṣe ń fojú bọ̀rọ̀ gbà fún wọn nìyẹn tí mi ò èmi èmi èmi <laughs> ẹ̀ka <laughs> àwo ti lọ my babe. Ah. aláìṣe o. you. gangan ni idán go need pé máa bá mi ṣe é she dẹ̀ ṣe dáadáa. <laughs> alájí kí ni nǹkan tí mo You ṣe yẹ mi ò tí ì ṣe nǹkan kan lẹ́dẹ̀ẹ́ tí ń hype me to buy. ẹ just feel hype in ilẹ̀ fáwọn mc. are you for real? yes Um. I rí i one round lèmi me yín ṣẹ̀ṣẹ̀. tó dẹ̀ ta. <laughs> three round ni mo fẹ́ gbé yín lọ. yes. kò sí wàhálà ẹ tó fẹ́ kú pàdé apààyàn ni ẹ. èmi kò wà lè. Ah. ẹ jọ ẹ má bọ̀. lẹ́yìn tí ẹ kì í mọ táìmù tó yẹ kó máa pẹ́ ẹ má bínú ṣe pọ̀ ọkọ mi ló ń pẹ́. hello baby. ee ìyàwó mi. ó kó dé máa wò ó mo fẹ́ pè ẹ báyìí ní kọ́ọ̀lẹ́ wọlé ọkàn wa papọ̀ náà ni. torí ló fi máa ń sọ pé máa ń da kéèyàn máa lonú kan pẹ̀lú ra wọn. ibi tí ìfẹ́ àtúntítọ́ bá ti wà báyìí mind wọn máa work together ni. sírọ bẹ bẹẹ bọ mo mí ìṣe ń bolówó má bọ wálé o. ọ̀dọ̀ ìbùkún ni mo wà o. ṣọ́pù ò ní pẹ́. ẹ̀ẹ̀mí ò ní pẹ́ dé bébí. má pẹ́ o mo ti mí ìṣẹ́gun má pẹ́. all right love you. Love you. <laughs> All right, darling. Bye. Ah, Mo si ọlọ́gbọ́n fún mi lọ́mọdé ìfẹ́ ni sóbìnrin bíi tẹ̀ láyé. Anyway, ìyá mi ló jọ náà. Ṣé mo táìmù ilé ẹ̀kọ́ pé mo ń bọ̀ jọ ẹ má bínú ẹ jẹ́ sáré pé ìbùkún ẹ mọ̀ ó jọ tí ọkọ mi bá pè é kó sọ pé ọ̀dọ̀ ẹ mo wà. you know these girls things now wà kó sọ pé mo sáré lọ ra nǹkan down the street. yes kí ló tó fẹ́ mọ ibi tí mo wà anyways anyways ó ṣàmù alájí tí mo sọ fún mi pé mo yẹ ṣe pàdé ọ̀dọ̀ ẹ ni mo wà. òkè wo ṣe ó dàbọ̀ ah má bẹ́ẹ̀ ra nǹkan bọ̀ mo ti gbọ́. Mm. Um, baby, I'm so sorry. Hey, Mom Sherry. Hey, Mom, but what three rounds? No, promise, tell her. But we only three rounds, Mom. So I think two is okay. Just calm, calm, wait. Okay, ẹ ló ṣe pè é tó ń sin ọdẹ lónìí pẹ́ dé come on. ká ṣe nǹkan kan mọ́. mean, eh, ah, kí nìkan tẹ̀mí ni ah, èmi ò tí wà one round That's a now. Hey, eh, ẹ èmi wò pé tó bá lọ sìn á fix another oh, time. ah no no no don't worry ẹ máa ẹ máa wà ókè bá a tẹ̀lé ṣe three round ẹ ká ṣẹyẹ kan sí i that's fine. fami gan move mọ mi mi sí mood mọ. Eh. yes bóyá ká another time. ah no no no no i don't do another time ẹ ṣáà mo rọ́ọ̀kan mi náà títí láyọ̀ èmi máa tì í débi tẹ́ ẹ fẹ́ dé ẹ you know ẹ kò lie down ẹ jẹ́ kí n lá lọ́lẹ̀ pọ̀pọ̀ yín. kò ní ṣe é. don't worry let me just lick you. are you for you. yes ẹ jẹ́ kí n ice cream ẹ jẹ́ kí n máa ice cream yín náà. títí wọ̀wọ̀ tìrì wọ̀ èyí ọba fẹ́ ni àwọ̀ sápò ẹni èyí tí ọ̀fẹ́ ni àwọ̀ sínú gbóréré ẹranko burúkú aró ń mú jẹ ìwọ lọmọ bó o jáwé kan ẹgbàá kan bó o já méjì yẹ gbàá jì bó o já mẹ́ta ìjà mẹ́ta ìjẹ̀ṣà tó já mẹ́rìndínlógún ṣe bóun ló mú ẹ̀rọ òwú àpè o aya olúfẹ́mi o ọkọ rẹ ló ní mọ́ kí ọ. ọlọ́kú ọdún òkú ìyèdún òkú àṣeyẹ òkú oríire tòní oníbàǹkáyà mi ojúre bètè mi ìbádìyàrán ẹlẹ́yinjú ẹgbẹ́ ẹ̀yìn fújọwọ́ oníbàǹkọ̀rẹ̀kẹlẹ̀ wà tèmi ní ìkan ṣoṣo ayarere lọ́dẹ̀dẹ̀ wọ̀kọ ni ẹ̀dẹ̀ mọ̀ pọ̀ ìyẹ́kù àgbo ọmọ ajílàlà ọ̀sọ́ ni ó ọmọ ajísoso ọmọ afọ́jọ́ gbogbo dára bíi ègbìn kò ní rẹ̀ dẹ́dẹ́ ká má àìkú tí ń ṣe gbálẹ̀ ọ̀rọ̀ ojú là ń mú owó ọmọ ìjẹ̀ṣà òṣèré ọmọ nílẹ̀ òbí òní lọ́jọ́ bí rẹ̀ gangan tọ́rọ́dọọdún là rọ́rọ́gbó ọdọọdún làárọ̀ àwùsá ọdún òní dé ká mọ́ ṣe rọ́mọ òbí lórí àtẹ. <laughs> Oh my God. I've been to you. tọ́ọ̀ṣì gbogbo brain wá láti orí títí dé sàlẹ̀. ẹ nà ń ṣe o mọ̀ pé ọ́nì wà lọ́wọ́ mi. mo wò fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo fi mhm, bẹ́ẹ̀ so ti parí ẹ̀. no ṣùgbọ́n pé tí bá parí ilé ìtàn mo tún ṣì máa ṣàpápá ẹ̀. Ah. so just just hold on. ọmọ kan tó máa ṣe fún mi. ok jọ tètè parí ilé yẹ ká lọ ṣáà tún yẹ a máa lọ ṣe lókè. ok ń bọ̀. in bedroom of course. baby stop stop stop jẹ́ kí n parí ohun tí mo fẹ́ ṣe because mo wà very sure pé bedroom tó ń sọ yìí ọ̀tọ̀ nǹkan tá a máa lọ ṣe ń bẹ̀. a ṣe anything but jẹ́ ká lọ sínú bedroom inú bedroom ló tún bàbá mi lọ ṣe side two yìí. baby stop now ah o o tẹ fẹ́ kí n mọ nǹkan tí mò ń ṣe mọ́ ogun ah. jalo sókè jalo sókè stand up jọ. babe jẹ́ kí n tiẹ̀ parí irun ẹ̀ náà tá a bá tiẹ̀ máa lọ bedroom. okay nǹkan tọkọ mi bá ti fẹ́ náà ni mo máa bá fẹ́. bẹ́ẹ̀kì hmm. o irun kọ́lá fẹ́ lọ ṣe lókè yìí ní kọ́mí la fẹ́ lọ ṣe bébì irun kọ́lá fẹ́ lọ ṣe lókè yìí. ah baby thank you so much for the surprise like seriously i wasn't expecting it ó jẹ mí gan ah ó ṣe ọkọ mi. Eh, ojúṣe mi ni mo ṣe ṣé tí wàá rí sìn reason tí mo fi ń hide fún mi fún ẹ hmm. eh, iṣẹ́ mi tí mi ò ní password lórí fóònù mi ni mo wá fi wá máa ṣe ṣìnà ní time yìí wọ́n ní nǹkan tí a bá fi pamọ́ òun ló máa ń níyì tó o bá ti rí nǹkan tó wà ń bẹ bí mo ṣe ń communicate bí mo ṣe ń ṣe planning mi kò kí ń ṣe surprise mọ́. ó ọkọ mi má bínú ó ṣàmọ̀ pé torí ìfẹ́ tí mo ní sí ẹ náà mi ò fẹ́ káwọn ọmọ tẹ pé ọmọ àrùn ní òwò wọn máa ṣe ara sílẹ̀ kó gbọ́kàn mọ́ mi lọ́wọ́. kò sẹ́yìn kankan tó lè gbà ẹ́ lọ́wọ́ I love you and I will love you forever. And I love you more baby. Thanks for loving me. You're welcome love. Oh my God. Thank you. Thank you. Oh. ìfẹ́ òtítọ́ ni mo ní sí ọ. ṣé òun wá gbà kàrà wá gba dòǹdò wọn máa fi ń fa ojú ọmọdé mọ́ra ni ọkọ ẹ rí pé òun ti mess up ó wá mú surprise birthday ó fi tù ẹ́ lójú ó fi ń cover up inú wọn náà dẹ̀ dùn járe náà. wọ́n Rónkẹ́ má wọrí Olúwàfẹ́mi ti ń change. ó ń change ọkùnrin ha ṣó máa jókòó síbẹ̀ yẹn wàá jẹ́ kán jẹ́ ẹ́ máyé kò sí wàhálà jókòó tó bá di next year á ṣe another surprise fún ẹ àmọ́ ó dá mi lójú pé kò lè di next year yẹn kó tó di pé o máa rí bigger surprise second wife ni ó wọlé tó ẹ wẹ́rẹ́ nìyẹn wàá kàn bomi sí lẹ́sẹ̀ ni ó ti tán. ọlọ́run má jẹ́ ọlọ́run ò ní jẹ́. ojú ẹ̀ lọ́lọ́run ti má jẹ́ ṣé pèsè po rọ́lọ́run gbà tó má jẹ. ọlọ́run ní jẹ́ wo ọ̀rẹ́ mi. Ah. ọlọ́run mà jẹ́ ọlọ́run mà jẹ́ kò dẹ̀ ní bàjẹ́ o kò ní bàjẹ́ fún wa yé yé yé ọlọ́run mà jẹ́ ọlọ́run mà jẹ́. Babe. basi jẹ́ o pẹ̀lú gbogbo bóta náà tèmi ti ń dé látàárọ̀ báyìí. <sighs> ṣáà wọ́n máa sùn lébi nàbí báyìí. àdìsẹ́ ló ń pè ní kó pè bọ̀ ó dà pé ó ní láti pè wọ́n padà bíkọ́ ìmọ̀ ìpọ́n fúláṣì. ok màá pè wọ́n padà wọ́n lẹ́kẹ̀ẹ́ bá tètè máa jáde. later darling. take care. all darling. bí a ṣe rẹ̀. má pẹ́ o. sure. títì mi débi ayọ̀ mi. o ṣe díẹ̀ ọlọ́njẹ ah, orí wàhálà ah, àbẹ́ kú ah, kọ̀mí ṣe ń padà ó ṣe bọ́ sáàyè ẹni níbí lónìí. Martin on standard. I swear tí o bá jẹ́ pé ọ̀dọ̀ wa disturb ọmọ pé normal normal ó jẹ́ kí n ṣe máa sùn ọmọ ẹ ṣeré fún mi gan. ọmọ ó ṣe wow you miss o. miss kẹ èmi ò miss o oúnjẹ ayé ń ta èmi gan ń jẹ ayé nínú ilé. yes now. ayé nínú ilé sáyé ìta ọmọ làárọ ẹni pé kéèyàn máa jẹ jọlọfra jọlọfra jọlọfra omi ń sì mú mísì oúnjẹ oríṣiríṣi ni. ọmọ ìyá mi tó bá yẹ oúnjẹ oríṣiríṣi yẹn máa sún ẹ because ìta yìí ti sún mi eh. especially ọmọ fún mi yẹn mo ní parọ́ fún ẹ fún mi ti shock mi ah. <laughs> ọmọ yẹn àti fẹ̀rẹ̀ ló ti ń pè mí lá àná trout trout ló ń pè mí látànà mo kàn wí kí ni gbogbo eléyìí jẹ́ ń já ẹ ọmọ yẹn stylishly ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dìyàwó kejì mọ́ mi lọ́wọ́. o o ó yẹ kí n máa bẹ́ẹ̀ kó tó kí mi àbí. kí ni mo kí ẹ fún. really. <laughs> báwo ni ṣọ́ apá. ṣe uncle deji inú mi dùn pé mo bá yín bíbáyìí lè fi ẹjọ́ rẹ̀ sùn yìí. ní àná i promise pa máa ríra ni o ọ̀rẹ́ yín dẹ̀ pa fóònù mo pè é pé ìgbà tó yẹ pínpín yẹn ti pọ̀ jù ó pa fóònù ẹ bá mi bí ibo ló sùn ibo ló sọ ọmọ wọn ló gbé sùn tí kò padà wá rí mi lánàá. no no no no fún mi kí ló ń ṣe ẹ̀ náà wọ́n mi pé bo mo sùn so tí mi bá ti wá píkì kọ́ọ̀lì ó wá mí ni pé mo lọ sùn ti hàn ni. ok sọ fún mi ibo ló lọ. Ah, ah. ṣé o mọ̀ pé mo níyàwó ńlé ni. <laughs> i know so. so are you for real? no fún mi ká tó bẹ̀rẹ̀ wọléwọ̀de mi àti ẹ̀ mo ti sọ fún yín pé mo wà married mo kàn feel pé o máa ní understanding. I know you are married but the thing is ṣé igi lèmi that you just abandon like a log of wood. ó mọ nǹkan tó ń sọ. <laughs> ìwọ níbi máa dọ̀tí sẹ́lú. máa dẹ ó mọ nǹkan tó ń sọ I swear. sharing the lily ni mo ń sọ nǹkan fún ẹ̀dẹ̀ mọ nǹkan tó ń sọ. no ṣé igi ni mí ni torí o ti marry nísìn I don't deserve pleasure anymore. sọ fún mi now. fún mi wàhálà ẹ ti ń pọ̀ jù fún mi. so torí mo complain ni pé ká ríra mo pè é severally ò gbé kọ wàhálà mi ti pọ̀ jù nìyẹn log of good lèmi. Múyìwá Múyìwá abeg make I see for me. Ah, ah. ẹ wo mi ò ní lè pariwo torí inú ọ́fíìsì ni mo wà ẹ má wọrí sẹ ah, ẹ̀yin gan-an ẹ gbà. <laughs> sọ fọ́rọ̀ ẹ̀yìn ìpè kan múra sílẹ̀ o gbogbo àgbo tó bá lè mú gbogbo nǹkan tó bá lè jẹ nìkan lọ jẹ nítorí àwa tá à ń bọ̀ gúdúgúdú ni wàá òfìgbà kankan túra lẹ̀ a a ẹ̀rọ abáyín ẹ sà àyàyà já àwa gan ti ní yín sínú èmi ìka fún ara mi <laughs> ẹ̀ẹ́ ó dáa mo rí yín náà ìpàdé dè ní <laughs> alright bàbá yín sọ̀rọ̀ níta a máa rí yín sọ̀rọ̀ ní pẹ́kúrò lọ́fíìsì àti round up. ọtí rẹ̀ rèé tí wàá wọlé bára àwọn ilé tí ó kùn. kí ló kù dàtú mi lọ sí jẹ́ ká rẹ̀ lọ ká máa lọ. Hmm ṣé wọn pé mi ò believe ń pé àwọn ṣúọ guy ṣì wà online. really. Uh-huh. okay let me gist. sorry ó ní this guy tí mo ṣe meet online tó bá ń gbọ́ pé náwó náwó kì í ṣàpà bọ̀bọ̀ ìlò ń jẹ̀bẹ̀. irọ́ ni irọ́ ni kí wọ́n gbọ́ spẹ́ndì ah! spẹ́ndì ah! spẹ́ndì. ó pọ̀ sẹ́. ọlọ́run kò kí n tó béèrè anything ló ti ṣe kí n tó sọ pé kinní kan ó ti ṣe gbà mí gan wọn tó bá mi chop online ó máa tún send ẹ sí mi. Ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi jọ torí Ọlọ́run kí ló ń lò. ah jọ torí Ọlọ́run gbé mi débẹ̀ já mi sí i ó ṣe wo ló fi ń wẹ̀ gangan náà because kò yé mi mọ́ o mi understand irú luck tí wọ́n ní yìí ah ó pọ̀ gan because ah olóko alálùbáríkà le as in ọkọ tó ń ṣìkẹ́ tó ń kẹ́ tó ń gẹ̀ tó ń ṣe everything fún ẹ o tún wà lọ pàdé bọ̀bọ̀ kan ní online tó tún fowó bá ẹ jẹ láì béèrè gan-an ó kàn ń ṣe fún ẹ ó kàn ń dàtọ̀wọ́ ẹ sílẹ̀. wo ó bẹ̀rẹ̀ tiẹ̀ nìyẹn wo ni pọ́ṣẹ́ o ni mo fi ń wẹ̀ sí mi ò lọ́ṣọ́ kankan tí mo fi ń wẹ̀ jàre ẹ̀ ń bọ̀ sórí nǹkan tó really ń bother mind mi ni wípé ṣorí guy yìí ó ti use more you know any little thing ẹ ká máa ṣe video call babe let me see your boobs let me see this let me see that you know even sometimes ó máa ní pé send nude mi so. <laughs> that's a joke ó ń ṣe kí ni. a máa ń send nude sí ra. ah babe stop now ká èmi ò láìkẹ́ now ṣó mú mi ṣeré ni ah, ah. ṣó ti gbàgbé pé ilé ọkọ ló wà ní òun send nude sí ẹ tó rírí one on one. Ah, ah, ah, stop ẹ̀ náà ó tiẹ̀ wò pé ó lè lò later láti blackmail ẹ àbó lè fi ṣe nǹkan kan fún ẹ bó lè lò against ẹ in the future. you are not getting it sori bí àwọn ará òun yẹn bó ṣe máa ń ronú ó yàtọ̀ sí báwo ṣe máa ń ronú bíbá kò sí ní nàìjíríà so báwo ni the best way ta ṣe lè communicate pẹ̀lú ra wa tó bá kí n ṣe pé àwọn video calls àti àwọn other nasty things tàjọ ń ṣe sori ọkùnrin tí mò ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí ó love me that is number one number two ó mọ̀ pé mo ti marry and ó dẹ̀ ní òun gbà mí tọwọ́ tẹsẹ̀ with everything that the most important thing is òun love me. despite the fact that you're married ó lóun love ẹ ó dẹ̀ rí number two <laughs> ah no babes. Taba ń ṣe kí n jẹ́ ká máa bára sọ tọrọ lẹ́kọ̀ọ̀kan o. olólùfẹ́ mi máa ṣe fẹ̀tàn fẹ́ mi fẹ́ tí mo ní sí ọ. You know you fucked up. Just one day. Fucked now. I've been waiting all day. My bínú. Uh, oh my mo let's láti round up your face. So. How are you waiting? Babe, calm down. Oh my god. Oh, just calm down. That's, ah. oh. Oh. Oh. Baby, mo ṣe gbà wípé òótọ́ ni òwe tí wọ́n máa ń pa pé ẹni tí kò gbọ́n báyìí òun ni àwẹ̀ máa ń gbò. lọ́nà òun já mi sí. wo mi ò tiẹ̀ mọ̀ bóyá ọkọ mi gan ní fóònù because mi ò ní interest nínú whatever tó bá ń ṣe torí mi gan ṣe jù bẹ́ẹ̀ lọ if you like make him do if you like make him no do wo my home come dey sweet now. o <sighs> mọ̀ kí n ṣe lè yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ mi in fact tó yẹ kí n máa fowó mi ra lunch mọ́ ní ní company. ó adérúnkẹ́ mi ó ṣe jà lọ́pẹ́lọpẹ́ lára mi ọmọkùnrin yẹn kò bá kàn máa jẹ mí máa yé mi. bíbá ilé ìgbé ìjìwà tètè rọjò. Mr. Ṣàngó ti dé o ó ń bá Mr. Sunday fà lọ́wọ́ nísàlẹ̀. kí ló dé àwọn pọ̀. Mr. Sunday pẹ́ dé ni ó dẹ̀ ń fàyẹ̀ gidi gan sálẹ̀ ẹ̀yin méjèèjì ẹ wá jókòó síbi ìbàyẹ̀jọ́ rojọ́ tó bá dé bí ó máa fàyà yín ní àmàyàmá ni níbi ó tẹ̀lé dúró báyìí máa rojọ́ wò ó ṣé wọn náà fọ ni. mi ò ní fọ́ wo èmi ò fẹ́ wàhálà ẹ̀ mi ì fẹ́ wàhálà ọ̀gbẹ́ni yẹn rárá o mo jókòó oh, wàhálà ní ìgbà tí ọwọ́ mi ò tí ì bà. Good morning, sir. Good morning, sir. Good morning. See me in my office now. Okay, boss. idán ti gbé nǹkan mi fíìmù olóṣèlè sí ìsìn ta ló gbé jagunjagun àbí kí ló ṣẹlẹ̀ irọ́ ni irọ́ ni. ọ̀rẹ́ mi wo òun intentionally ló pa ní ọ́fíìsì. ṣé kò sí. mo wá rí ni sọ. Sit down, please. Ah, ẹ jọ̀ọ́, ẹ má taking kí n jókòó, ẹ jẹ́ Okay, mo wà. Mo wá Me, ni, mi ò mọ Like, ẹ kàn máa ń kanra mọ́ mi. Ọ̀gá, aya mi lè máa Oh, wọ̀. Ò ń bá mi sọ̀rọ̀, mo dẹ̀ ń Is there anything bad in that? Oh, obvious pé. I mi lè ń wò sá. get it twisted ó ń bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ń wò ẹ́ kò sí bí mo ṣe fẹ́ máa wò ẹ́ tójú mi ò ní lọ sáyà ẹ bọ́ ìwọ gangan ni mò ń wò pàṣẹ eh, ojú mi kàn lọ́bẹ̀ ni. ó ga ọ ẹ̀yin lè dẹ máa ń kanra mọyàn yìí. sori jẹ́ n sọ nǹkan tó mọ̀ ń gbà mí fún ẹ gbogbo ẹ̀dá tó bá yẹ pé tó bá wọ̀ tún tó wò sí tí ò séèyàn kankan àfọlọ́hún àfi kó tẹpá mọ́ṣẹ́ tí mo bá wà lẹ́nu iṣẹ́ mi ihò kí n fi iṣẹ́ ṣeré rárá but tó o bá rí mi nígbà tí mi ò sí níbi iṣẹ́ <laughs> tó o bá rí mi nígbà tí mo free wà á gbà pé ọlọ́run ò kọ́ la o. <laughs> ó máa wù mí kí wàá pẹ̀lú yín nígbà tí ẹ bá sílẹ̀ níṣẹ́. are you for real? Like seriously? Ah. ha! Ah! Eskele meme tí ò lele is plenty. Eh! Ọ̀gá ti gba bẹ̀. mo ti gbórí wọlé. Ah! Just like that, àfìgbà tẹ́ gbóhùn ẹ gba ọ́díò ọ̀gá mi. Ọ̀gá mi ò yàn ọ́díò mọ́ wọn bí dákú sọ̀rọ̀ mo ti fi. gbọ́dọ̀ ògbọ̀nkà ṣé ègè just like that. mo ti fi dòdò di lẹ́nu. àdùnní ó dàbí pé wọ̀gán ti wá mọṣẹ́ jèbi tí mo kọ́ iṣẹ́ lọ. ṣé o mọ̀ pé ẹni ta kọ́ ló lè tó jà ìran jagoda ni. you are a bad girl but at the same time you are doing well. <laughs> you are doing well. sọ pé ó ti lọ. ó ti lọ ọ̀rẹ́ mi. ó lọ. ṣe báyìí mi ò kọ́ta lè ṣe sí o torí ẹ̀ náà mo fi wá sọ́dọ̀ ẹ̀ náà i can't think straight kí ni wọ́n rò pé mo lè sọ nílé because ibo ni mo fẹ́ sọ fọ́kọ mi pé mò ń lọ fún three days. ọjọ́ mẹ́ta tán ó lọ fà o. gan. bàmí bàmí bàmí bàmí. dẹ̀ fẹ́ ṣòkò àbúrò dáàdì mi kú lóṣogbo nígbà wo ni. ẹ mọ̀ kò dẹ̀ possible kí n fẹ́ lọlé kó má tẹ̀lé mi láti lọ ṣe pàtẹ́ wọn kúrò náà náà mọ̀ mọ́ mi. ah that's true but ìgbà wo ni. <laughs> ẹ a máa ṣe ní weekend but o mọ̀ náà mo gbọ́dọ̀ ti dé ahead mi ah. ò lè kúrò níbí kí n ṣe ni mò ń lọ sóṣogbo lọ ṣe pàtẹ́ o a gbọ́dọ̀ ti lọ láti Thursday. Mm. Eh. That is to say, mo lè lo ìyẹ́ láti sọ fún ọkọ mi. Àgbẹ̀rẹ̀ yẹn bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi, thank you, thank you. Àbúrò láti bí kú. Àbẹ̀ ah, máa ṣe náwó lóṣogbo, àmà lọ́n Thursday, àmà wá dé Sunday. Ó <laughs> ti ẹ̀ sìn. Ah, mo débẹ̀. Eh? Babe, sorry, You tí inú mi dùn dé, mi ò tiẹ̀ lè dé dúró gan síbí báyìí mọ́ jẹ́ kí n tètè máa lọ lé sódà máa lè lọ sọ fún pé ẹ fẹ́ ṣòkú ní ọjọ́ thursday. Ah, kí ló tó padà sẹ́yìn náà babes calm down ó ṣe máa jẹ́ pé wọ́n ló máa tọrọ àyè lọ́wọ́ dáàdì wa kó dáná èmi mo fẹ́ mú ìyàwó wọn lọ síbi kan. lọ èmi ni mo máa pe dáàdì wa pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọ̀rẹ́ mi ń tẹ̀lé mi lọ lé a kó wá dúró síbi ó ti yé mi. ó ti yé mi. I'm like who's your daddy? Yeah. Hey, yeah, is it Chama? Is it Nanaji? Oya, tó máa ń gbọ́ odógún yóò bàjẹ́. Ah, ẹ filẹ̀ fọmọ tó sábì. Ah, odógún bọ̀. Mo gbè fún hmm? oh, oh, hmm. un. Ah, hello daddy wa. Yà báwo ni Abike? Ẹ kújọ́ mẹ́ta sá. Ọjọ́ ṣé dáadáa ni ṣíṣe ń lọ àdúpẹ́ ọlọ́run ṣeun ẹ dẹ̀ ṣe ẹ kú tọ́jú ọ̀rẹ́ mi. <laughs> ọlọ́ọ̀bà mà ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run ló ń tọ́jú gbogbo wa. ẹ ṣe gan ni a tún máa dúpẹ́ lọ́wọ́ yín náà ni àwọn àpòjúṣe yín lẹ̀ ṣe bọ̀ tá a tún máa dúpẹ́ náà ni ẹ ṣe gan ni. Eh, ah, rárá sáà ní ògo tí ẹ sí problem mo kàn wò pé mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ni ẹ jọ̀ọ́ mo mọ̀ pé ti bọ́ sí impromptu torí ẹ̀ mo ṣe ní kí n pè yín kí n ṣàlàyé fún yín ẹ dẹ̀ ní bínú sí mi ni ẹ̀gbọ́n mi o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bàbá mi ẹ ní bínú sí mi ni. kí ni ẹ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àbúrò dáàdì mi kú àwọn ọdẹ ló kù fún mi bíi bàbá ṣe wọn pé mi ò ní bàbá náà mọ́. ah ìyá sọ́rí o olóòwò àforíjì wọn ṣé wọ́n dàgbà ṣá. ẹ bẹ́ẹ̀ ni sàṣọ a fẹ́ ṣòkú ní wíkẹ́ndì yìí um, actually saturday gangan tiẹ̀ ló kú but èmi kàn ń wò pé kò tọ̀nà kó jẹ́ pé saturday yẹn gangan ni màá máa lọ so màá ti fẹ́ lọ ahead bí irú thursday ṣe dáhùn pé ìyàwó yín náà nìkan lọ̀rẹ́ tí mo ní mo dẹ̀ máa nídìí èèyàn tó máa tiẹ̀ lè dúró tì mí tájọ máa máa gbé gbágbé àwo ẹjọ́. ah kò sí wàhálà tó náà bá nìkan ṣe èèyàn kan náà ló máa kú fún náà tó máa bá ṣe so kò sí wàhálà ó máa ó máa tẹ̀lé ẹ lọ tó bá yẹ pé mi náà nìkan tí mo fẹ́ ṣe ní wíkẹ̀dì ó yẹ kí n kí ni bí a kájọ lọ ni. àná ah, ọ̀nà kò ní ìkẹyìn wá kò ní ìkẹyìn wá mi ò fẹ́ stress ń ṣe pé ń ṣe pé a mo sọ fún yín tẹ́lẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pé ó lẹ́ni tí tẹ fẹ́ ṣe lè rán ìyàwó yín sí mi mo máa appreciate gan so àìmọ̀ wọlé mi fẹ́ dá yín láàmú. ok ó yẹ kò sí wàhálà máa ránṣẹ́ máa ránṣẹ́ pé kó bá wọn fún ẹ kankan wá kàn bá máa lè jẹ torí ìgboro rẹ yìí lọ́wọ́ ẹ. ẹ tún máa fi nǹkan ránṣẹ́ ah! <laughs> Ah! ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ gan-an ni ẹ ṣe o àmọ́ ah, mọ̀ lórí ẹ ṣé gan ni ẹ ṣé sà. ìyá olúwa ló ṣe kó take care yeah, bye bye. I'm like, we got that. ó ti yọwọ́, ó ti yọwọ́ fún mi. Ọ̀rẹ́ mi, that's why I love you. Ó ṣe gan ni. Ah, má bínú ọ̀rẹ́ mi, mi lè gbé kọ̀ọ̀lẹ́ gbogbo táìmù yẹn. Ah, ó ti lù mí, lù mí, lù mí mo tún ti wá yọ gbogbo ẹ̀ ló bá mi báwo mo yẹ fẹ́ gbé kọ́ tó bá rí mo yẹ dànù. Ronke mo sọ wípé gbogbo ìrìnkúrìn tó ń rìn ó ní ó jẹ́ tí ì settle down kó sọ pé táyé tí mo mọ̀ is ready to settle down. ní kíni settle down kán bá lè pa mí tí bó ṣe ń pẹ̀yìn tì àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> àbí àwọn ọkọ yìí náà kọ́ married men ọ̀dọ̀ wa kọ́ ló ti ń lo time wọn ni wọ́n máa fẹ̀yìn sílẹ̀ sílé wọ́n máa jókòó tà wá wọ́n á ní pé léwà bọ́rìn ẹ̀hẹ́n so kémi náà wá lọ má rí kán fi mílẹ̀ sílé kán máa jáde kiri lọ. and um, ṣé reason ti o ti fi settle down nílé. is that not enough reason. Really? o oh, kò tó reason àbí ìwọ ọmọbìnrin ìwọ ọmọbìnrin olójú dúdú yìí prepare yourself for breakfast be, be ready torí ọjọ́ tó bá máa ká ọkọ ẹ mọ́ obìnrin kankan kò ní jọ ẹ́ lójú òní ní high blood pressure. Rọ́kẹ́ no èmi ò gbàdúrà kí n kọkọ mi torí mi ò ṣọ and tó bá wù kó máa ṣe ṣìnà ń ta kó máa gbóbìnrin ta tí ó bá ti gbóbìnrin wá ka mi wọlé it's none of my business. ẹ̀rù kan ti ẹ̀kọ́ oríṣiríṣi wá bá ẹ àìsàn oríṣiríṣi kọ́kọ́ wá bá ẹ ní òtí ẹ̀ bá ẹ ooo oh, so ó tẹ́ ẹ lọ́rùn kí ọkọ ẹ kó máa jẹ́ máyé àbí. kò jẹ́ mi máyé kò sí irú yín náà bá fi married men sílẹ̀ wọ́n máa jókòó táwa ìyàwó wọn sílẹ̀. àìwọ ọmọbìnrin o ṣàfẹ́ gbọ́rọ̀ married men jọ ìwọ nínú àwọn single ladies tó mọ yẹn ló mú okùn ló lọ fi fà wọn kọ yín ló lọ fi fà wọn kúrò lábẹ́ yín ṣebí jẹ́jẹ́ la máa jókòó ara wa tí àwọn ọkọ yìí máa dé pẹ̀lú àwọn fàbú àwọn fàbú ńláńlá english tó pọ̀ hey, <laughs> see you are the one that i love i wish i had met you earlier My wife is dirty. She's not good on bed. We are separated. She doesn't love me. I don't love her anymore. It's you that I'm going to die on your neck. Mama, kusi kú síbí Ibi ni Mario. Were you there? Ṣé kò kí n ṣe jẹ́jẹ́ wa la máa ń jókòó tó máa máa sọ oríṣiríṣi English fún wa? Bóyá kẹ́ di àwọn ọkọ yín mú, kán gbé jẹ́ kán wà lábẹ́ ẹnu yín, káwọn náà kàdé di àwọn single guys wa mú ló bá tán. Ẹgbẹ́ ìwò gbogbo ẹ̀yin tẹ́ ti sáré lọ ilé ọkọ yìí, ẹ̀jọ́ torí Ọlọ́run ẹ fi wá lẹ̀ o ẹ fi wá lẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wà yìí i'm here. ó dàbí ohun kan tí mò ń sọ látẹ̀kàn yìí ẹ̀yin tí ẹ̀ ló ń gbà. <laughs> kò ṣe pé kò dàbí àbí kò jọ o bó ṣe ń sọ báyìí ó lọ báyìí píú píú píú ọ tó bá ní bóyá ń fò ó ń fò lọ ní mi kankan èmi ò kankan àwọn ò kankan. Ronke má bínú jọ ṣé ring tó wà lọ́wọ́ yìí tọkọ ẹ fi propose sí ẹ ṣé òun náà ló fi máa ń cheat like òun ló fi máa ń gun orí ẹ. <laughs> abẹ́ gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ ṣé ní nǹkan tí o fi taratara ṣáìtì mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kíá mo ti yọ <laughs> kò ṣòro yọ ká má tiẹ̀ wá sọ wípé àwọn tó ń gún wa gan ṣé wọn ò ní ríǹgì lọ́wọ́ ni ríǹgì ọwọ́ ẹlòmíì ó ń kọ báyìí kọ́ kọ́ kọ́ ni wọ́n ti gbé ah, ríǹgì pàdé ríǹgì ni kí ló kan rà wáyé ayé ọ̀ọ̀ uh, uh. wó ẹ máa ṣe SU yín lọ kẹfà wá sílẹ̀ káwa máa dorí ìlàrú because tí ò bá sírù wa báwo ni íńtánẹ́ẹ̀tì ṣe fẹ́ dùn kí ni gist lover fẹ́ gbé kí làwọn gossip mi ò fẹ́ sọ ọ̀rọ̀ wa ni wú ọ̀rẹ́ mi fẹ́ drink. Bùnkẹ́ ẹ̀ <laughs> àwọn ọ̀gá nǹkan kan o àwọn orí nǹkan kan o ríǹkì. bó lọ ti ń bọ̀. ṣé nǹkan tó jẹ́ kó tilẹ̀kùn mú síta ni. o ò tí ì dá mi lóhùn ìbéèrè mi níbo ló ti ń bọ̀. Ah, ibo ni mo dágbére láàárọ̀ pé mo lọ. o ò tí ì dáhùn náà níbo ló ti ń bọ̀. I'm coming from the office kí ló dé. ìwọ ń bọ̀ láti ibi iṣẹ́. Uh-huh. òpòrọ̀ ni. I'm coming from the office. wàá gọ́wẹ́ olúwàfẹ́mi kò sí nǹkan tó kàn mí pẹ̀lú aago mò ń bọ̀ láti ọ́fíìsì àti ibi iṣẹ́ ni mo ti ń bọ̀ wo i'm tired ó ti rẹ̀ mí jẹ́ kí n lọ sinmi. o ti ń ṣiṣẹ́ látàárọ̀ ah ṣé nǹkan tó yẹ kó fi kí mi nìyẹn. adúné. adúné àdàbà ń pè gèdè ibi pẹyẹlé ò gbọ́ ẹyẹlé kúkú gbọ́ ó kàn pretend ni. ó mà sọ̀rọ̀ mọ́ túlẹ̀ rẹ ṣe túlẹ̀ rẹ ṣe béèrè fún ọgbọ́n òye ìwọ látọ̀dọ̀ olúwa tó máa kọ́ ẹ láti tó ilé rẹ. Yeah, mo ti wà lóòótọ́ yìí. Eh, but baby mo ní kí n sọ fún ẹ pé èmi nìkan kọ́ ni mo dá wá o èmi àtọ̀rẹ́ mi làjọ wá. Yes, I trust you. ẹ eh, yẹ màá tún máa lọ sí reception. All right, darling. <laughs> Jọ̀ọ́ kí ló wá sọ. ah kí ló fẹ́ sọ ó sọ pé no problem ni na. really ẹ̀hẹ́ kí ni wọ́n <laughs> expect. ó náà jẹ́ kémi náà kàn tiẹ̀ rí ìkan lára àwọn ọ̀rẹ́ tó máa nice mi tó máa tọ́jú mi <laughs> báwọn náà ṣe máa ń tọ́jú ẹ. tàbí má worry na àwọn tó bá yẹ kó náà rẹ̀ find you definitely going to say I hope so. but ṣé kí n má parọ́ fún un mm-hmm. gbogbo eré ni máa bá bọ̀bọ̀ yìí láti orí báyìí dé ìkọ́nà ẹ̀jẹ̀. tell me something i don't know bí pé mi ò mọ̀ ẹ́ tẹ́lẹ̀ ìwọ. Hey, Jama Machine. You can say that again. <laughs> Oh, follow my echo, hey. boy. Follow. Baby. Babes. What's up? Um, I'm good. How oh, seriously, I really enjoyed it. Like, oh. Same here, same here. I so much enjoying you too. Like, but oh, I'm a cuckoo. What's that? Like, ó ṣì mú mi ká ṣe kó Ah, no. Wo ọjà ni mo sọ fọ́kọ mi pé mò ń lọ. Ó dẹ̀ kí n ti délé, jẹ́ kí n máa ẹ̀kan ni mo ẹ̀kan ni mo pè kò kí ṣe kan tó máa pẹ́ ẹ̀. ẹ̀kan tó máa ń pẹ́ tẹ́ pé ó dàbí pé ó ti o máa ṣe ṣe ṣe ṣe ṣe ṣe wọ́n máa ran ìwọ̀n máa rojú wọn. no i'm doing all that to make sure you're fine mo ń ṣe kí n lè satisfy ẹni but this time around mo promise ẹ. baby i need to go no. i know you go in like ẹ̀kan ẹ̀kan tí ò ní pẹ́ ni i know what i'm saying. that's my baby. oh, oh my god. <laughs> Babe, I'm so happy you're back. no, I always miss you. Are you okay? Mm-hmm, I'm fine. Yeah, well, <laughs> let me, let me just give you a head. Yeah, I can't wait, wait, wait. Lushele. How do you want my camera? You want to what? The hand camera, me. Your camera? Yeah, babe, now mi ò ní mẹ́mórì ògbére tí mi àti ẹ̀ ti ń ṣe látànà náà at least mi láti ní lórí fóònù in case mi bá sí nàìjíríà màá lè máa rí ogun ọ̀tá jọ ń ṣe màá lè máa fi make ara mi happy don't you get. ẹ hey, mo understand but ah, ó ṣàmọ̀ pé married woman ni mi you don't need all that now èmi àti ẹ ti ní enough you can always call me for a video call tó bá tiẹ̀ need anything. babe why you saying this so fi ẹ ń send lóun dẹ̀ sí mi ni so know that tó wà lórí fóònù yìí is not than ten anyway tó bá dé láìpẹ́ jẹ́ nítorí rẹ̀. ìbò iye ti wà iná fóyá má bínú kò sí wàhálà mo ti ẹ̀ láìkẹ́ you know what o ní láti place camera yìí sí mi eh. do you get it because àwọn style ti mi bàtẹ̀ fi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan torí pé camera wa wọ́n máa jẹ́ kí n tún gbé lọ sáwọn level kan. really ẹ <laughs> eh, má wẹ̀ má hàn yìí. jọ place ẹ dáadáa o you know no má ṣe straight try láti eh. slide camera yìí that's the perfect position so ọmọ wà láàrin báyìí i will start from the back báwo ló ṣe ń ṣe ń bà. gbogbo ló ń rún mi ara kan ní ni mo múra bí iṣẹ́ tán láàárọ̀ yìí ni ni mo rí para ni mi mo ní láti pe ibi iṣẹ́ pé mi ò ní lè wá lágbára mi ò gbé. ọkọ yín kọ́. mo ti jí jáde torí ẹ̀ ni mo ṣe pè é pé kó wá help mi ká lọ sí hospital. ẹ pẹ̀lẹ́ so sorry ṣé máa dìde bá. ah ẹ máa ní ìjẹ́ pẹ̀lẹ́ sorry. Ah. ló mọ̀ bí tó ń kú fẹ́mi náà lọ́sìn sorry sorry. má tó ń mi náà. kì í ṣe pé mò ń wó kan ah, kò ń yà mí lẹ́nu pé ọkọ mi wà lè di táìmù. jọ ń tọrọ náà kí ló ń yà lẹ́nu. Ah. <laughs> ọkọ <laughs> àbí. <laughs> but o sọ pé the time yìí ọkọ ẹ wà lé. ṣé òkè mú òkọ lè choose láti wà lé pẹ̀lú ìyàwó mi. ẹ eh, bó ṣe ṣe lánàá àbí ìjẹta jọ nísìrò àwọn tó máa ń lọ ń bá pé ẹ ẹ fẹ́ ṣe business meeting o ẹ ò fẹ́ hang out pẹ̀lú wọn kí ló ṣẹlẹ̀ kí ló ṣe wọ́n. Ah, ṣé wọ́n mọ̀ pé bọ̀bọ̀ gbọ́yàn ní brain eh. àtàrìndín fẹ́mi yẹn mò ń bá wọn rìn máa ajé sí tí oh, ọdún náà ah, sẹ́ẹ̀. àwọn ló ń kọ́ ẹ gbogbo nǹkan tó ń ṣe yẹn. bébí. ó ga o ah, ọkọ mi wà ń lé àbí bẹ́ẹ̀ ti lọ hmm. ọkọ mi wà ń lé àdàbẹ́ ń pògèdè bẹ́ẹ̀ ní pẹ́yẹ ló gbọ́ hmm. gbogbo nǹkan tó ń sọ ni mo mọ̀ kó fi yẹn lẹ̀ eh, káyìnà eh. òkè òun tíra ti sọ pé gbogbo àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo àwọn hmm. no kí ló ṣe náà. no oya oya oya accepted but ìgbà ìmọ̀ nìyẹn. ìgbà ìmọ̀. babe ṣé o ò wo rẹ nínú mirror tó wà lẹ́nu bedroom kó tó wá sí salon. nú omi ìwúra mi torí hmm. mirror ẹ̀ṣẹ̀ dé bẹ́ẹ̀ ni bébí orí bó ṣe rí ni. abẹ́ ìfimilẹ̀ orí bó ṣe ṣé ìwé ẹ̀ṣẹ̀ rí mi láti jọ yìí. má bínú lọ àwọn tó nọ́mbà yẹn lọ bá wọn. èmi alọ́bọ́gbọ́n ah! ọgbọ́n <laughs> ayé àtà ni èmi alọ́bọ́gbọ́n àbí Fẹ́mi làlá. irọ́ ni ṣáà àwọn ló ń kọ ẹ. ṣé ọ̀rí tó máa ń pè Fẹ́mi Fẹ́mi. ah ayé bọ̀dá Fẹ́mi ayé wọn ò ní dá lóòótọ́ sáwọn ló ń kọ ọkọ. bébí mi lè jẹ́rẹ́ má bínú kí ẹ. Mm-hmm. babe. babe. Mm ó yẹ kó tiẹ̀ ti fún mi láwọn dollars dẹ̀ kí n tiẹ̀ lọ ṣe ẹ kò dáná ọ̀hún. babe sóhun ni problem. awo ni o. òun kan tó ń ṣe ẹkọ ló ń ṣe mí. kí ló ń ṣe o. ó ń ṣe mí bí kí n fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó. fẹ́ ta ni. ìwọ of course. <laughs> o de ka ina i'm serious. Ah, ó ṣàmọ̀ pé mo ti marry. Ah, no no no no no babe o ní láti wà selfish o because mi ò lérò pé ó ní ìgbà kan tó pè mí tí mo sọ fún ẹ pé mi ò dẹ lóhùn. I'm not talking about that feelings mi right now ni mo sọ fún ẹ. Ah, níbo fẹ́ fẹ́ mi. ló ń ṣe bí n pé ah, kí mi àtijọ́ máa gbé iye bí ọkọ àti ìyàwó. ah no no no no no you cannot do that. ọkọ mi ò ṣe mí náà Who dẹ̀ love me? sórí reason tí mo fi ń ṣe gbogbo nǹkan tí mo ń ṣe gan èmi gan mọ̀ that's the truth. ọkọ mi ọkọ mi tó wà ń pariwo kí n lè mi tó ń pariwo ọkọ mi ṣé mi náà ń ṣọkọ ẹ. ẹ ọkọ mi kejì ni wọn. àpàlẹ ah, mi náà ń bọ. ẹ ẹ nàṣọ pé ìyáálé àti ìyàwó ah, máa wà. ṣe ìwọ dà nù. ah oúnjẹ tí mo wọ́n dá. oh okay nǹkan wọlé náà lẹ́kọ́ wáyé. ṣé àtàkùn lè yẹ kó ti gbé oúnjẹ yìí wá. Oh. gbọ̀ngàn ìgbà mélòó. látàárọ̀ why you just come in. olúwa o bíbí bíbí mo wá gba pépà mi báyìí sista kí ni gbogbo eléyìí ah, ẹ dẹ̀ wọ́n pé mọ́mí gbọ́dọ̀ gbọ́ gbogbo ìlú kí ni gbogbo this is rubbish now. ẹ̀gbọ́n kí ló ń ṣẹlẹ̀ náà. calm down ṣó mọ́lé tí mo fi mi wá sí ibà. I don't know. mo fẹ́ kí o wá fojú ara rí ìranu orí burúkú tẹ̀gbẹ́ ń ṣe kiri ló ti fojú ara rí ẹ̀ láti lè jẹ́ ẹlẹ́rìí mi láàrin àwọn ẹbí yín pẹ̀lú mo ṣe nífẹ̀ẹ́ tó oh my god ní àṣẹṣe fóònù mi mo máa wo fóònù rẹ gbogbo mẹ́sẹ̀gì tó ń wọlé fóònù ló máa ń kà tí ẹbí mi bá gbé mi ìwọ ló máa bá ń pè kọ́ mi nígbà mi ti máa bèsè báwo ló ṣe ṣe tí mo fi o tún ṣe débi pé ó ṣèrànù ṣèrànù ṣèrànù wọ́n tún sọ fún mi mo ò believe ibi tí mo trust ẹ̀ dé wípé ìyàwó mi ò lè ṣòro ẹ̀ láyé. títí láyọ̀ tí mo rò pé ó máa fún mi láyọ̀ dọ́jọ́ alẹ́ àṣẹ́bàlùjẹ́ ló wá fi sínú ajé mi. Àmì kò Ah! kó tó rọ, kò ṣe kó tó rọ bọ̀dà inú ẹ try láti bá mi explain fọkọ mi wọ́n gba pépà bíbá yìí ni. sírayọ. ọ̀ṣun àbí pẹ̀lú èkó hmm, ọ̀ṣun tí mi garanti fún yín pé bí a lo eh, lórúkọ pípẹ́ Florida Florida hotel ní opposite Redeemer University ní Ẹdẹ. Yeah so a lè lo yẹ fún títí tọ̀sùn yẹn ká lè lo di ọ̀dà wọn yẹn fún hundred percent hundred percent wà ní Elegushi beach yẹ yẹ yẹ mo mo garanti yẹn má wọrí yẹn má wọrí kò sí wàhálà kò sí wàhálà ní wàhálà ṣá ẹ má pè yín ẹ ṣègùn sá mo kì sá. òmùtà yàtọ̀ àwọn bíbí ẹ̀ yìí ṣá. wo bá ṣe ní ẹ jàre ọ̀rẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí mo ń sọ lọ. ẹ ẹ èmi náà wò ó pé kí ló ṣẹlẹ̀ for the first time we invite him wá sílé ẹ̀. ó ní kankan tó yẹ pé ó ń bá mi ó ń gbé mi nínú ó dẹ̀ ń banú mi jẹ́. kí ló ṣẹlẹ̀ wọ́n. ìfọ̀n náà ṣẹlẹ̀ rí gbogbo nǹkan nípa ìyàwó mi inú mi ò dẹ̀ dùn sí. kí ni kankan kí ló ń gbọ́ nípa ẹ̀. èèyàn kan sọ fún mi wípé ìyàwó mi ní àwọn ìrìn kan tí kò dẹ̀ tẹ́ mi lọ́rùn bọ́ mo wá fẹ́ try láti rí i pé mo mu end-handed ṣùgbọ́n wò pé mi kò ṣe púpọ̀ ìdí ni pé ìyàwó mi ò mọ̀ ẹ́ èmi tí mo invite ẹ wá sí ni mo mọ̀ di because kò sí nílé mm, mm, mm, yẹ o travel so tẹ́ mo ṣe ni pé kò wà gbogbo ẹ̀ṣẹ̀ dé nàìjíríà mo lè rí pé kò mọ̀ ẹ́ kò mọ̀ ẹ́ ti ń pa mo ṣe invite pé ìwọ ni fẹ́ kó bá mi ṣiṣẹ́ ní nǹkan yìí mi track ìyàwó mi. n track ìyàwó ẹ. bẹ́ẹ̀ni bá dẹ ṣe fún mi màá wá bí gan nítorí tọ lọhùn máa le díẹ̀ o. ìbá sọ pé ohun tó bá ṣe tì ilẹ̀ ló ń gbé fílẹ̀ tó kulẹ̀ àgbàdo ló ń gbé. yé yé yé yé mr mr mudara. bébì èṣù ládé láti bájà báyìí ká gbàdúrà ká gbógun tì í. síláyò ìwọ sọ pé sùn ta ní èṣù tí o bá ń ṣèwọ gangan ní èṣù. I'm sorry I'm sorry baby please. pẹ̀lẹ́ àdùnní àdùnní òdí òdìmọdé rẹ sà fèníṣẹ́po ní bí rẹ sàánú wọlé obepo níyàmọ́dẹ́lá ọ̀làlàáfíà olúwafẹ́mi ńgbà tí ẹ ti sọ mi wípé ẹ ti gbé lọ sí ọsibítù àwọn dókítà ti ní àwọn orí nǹkan kan tí ń ṣe òun sì ní lórí bó ṣe rí yìí àwọn bàbá mi sì ní bẹ́rù bá kọ òkè tó bá kọlẹ̀ oníbìkan tá a tún gbé sí ohun tó mú wa tá a fi sáré tètè lọ bá bàbá àwọn torí ń bì pé ká tún fi ẹsẹ̀ tilé tọ̀. tó tẹ̀bí ẹ ká lè mọ tilé tí mo lè lọ ní má hmm. ti nọsẹ̀ síta. tó awo ọ̀rọ̀ rẹ o. ẹ dákun bàbá ṣé mo lè gbẹdùn lọ́wọ́ yín kí n fi kéegi. dákun gbà mí. arákùnrin tó jókòó sọ̀kan yìí bó lòun ṣe jẹ́ sọ́kọ ilé rẹ̀ ni. ọkọ rẹ̀ ni. tẹjú mọ́ mi kó wò mí re ẹni tájá bá bá lọ sóde òun lájá tẹjú mọ́. ẹ wọ ẹ fọkàn yín balẹ̀ nínú sẹ́tọ̀ rọrùn tẹ́lẹ̀ máa ṣe kánú ẹ̀ lẹ́gbẹ́ wá bá mi ibikíbi tí ọba àkùkọ sí àwọn tó láyé wọn gbà lọ. arúgbó ẹsígbẹ́rì ọ̀gbọ́dọ̀ jẹ́ tán àgbájá ọ̀gbọ́dọ̀ jóbi tí tọ́ba fi máa rúgbó ẹsìn tọ́ba fi jẹ kán kolokolo fẹ́ ṣẹlẹ̀ nu o tọ́ba sì máa gbájá tọ́ba lọ jóbi ajá náà yóò gbókú ni ah, ẹni ò ní ṣubú láyé kọ́ bá ṣubú lè kàn ọ̀pá tẹ́rì mo sì gbọ́dọ̀ jò kété. níjọ́ tó ká bá jòkété ariwo ọ̀nà gbàmí ọ̀nà gbàmí ó lọ kọ́ pa tí fàyè lẹ̀ kí lọ́ wá gbọ́wọ́ kù lára rẹ̀ gbọ́wọ́ rẹ̀ gbọ́wọ́ rẹ̀ gbọ́wọ́ rẹ̀ káwọ́ rẹ̀ ni ni ń gbélé sùn gbélé sàn gbé ọwọ́ rẹ̀ gbé sàn gbé sàn. <laughs> ṣé kí n ìrọ́lù bàmùbàmù mo gbọ́ mo bá wọn yà nífọ̀ mo ní ọ̀nà títí mo dé lu òṣòro kíso níbi tí kú ti ń pa wọn lẹ́yọ lẹ́yọ ǹjẹ́ ìwọ ikú mo ní kí ló dé ó ní torí èṣù fún láyọ̀ ni ó fojoojúmọ́ gba oore lọ́wọ́ òun èṣù ó ní kọ̀nà tí kò fi jọ́ kan dúpẹ́ bàbá mọ́pọ̀lọ́ tí ọ̀bájọ kọ̀ọ̀kọ̀ èèyàn jọ ẹ̀ ni. ó dolóbìrí po. Ah! kànàkànà já tonto ń tò wú já fẹ́ fi irin so. kí ló ń ṣe gan. kí lẹ rí. a jìbì jìbì jìbì jìbì jìbì jìbì irú kí ni ká pèlè yìí ẹ dákun ìgbóná lọkọ lọmọdé yìí ẹ wo bí ẹ wo bí kèé gbóná lásán o ìgbóná onígìrì mọ̀sá ni wọ́n ń pè é. bàbá ẹ wo bí. sáárá ni tí gbóná onígìrì mọ̀sá bá kọlù èèyàn hmm. bá gbé lọ ilé ìwòsàn àbí ah, ìbá ṣe pé Lédùmarè fẹ́ràn ọmọ yín ó yẹ kó ti gbèkú jẹ lọ́wọ́ ẹbọra. agbẹdọ. Ah! ó yẹ kó ti gbèkú jẹ lọ́wọ́ ẹbọra. olóhùn ní jẹ. ẹ wá lọ́ọ̀rẹ́ gba abẹ́rẹ́ sí ẹ lọ́ọ̀rẹ́ fẹsẹ̀ olóyìnbó tọ̀ sáà mọ̀ pé bí ni wọ́n so padà ni kànàkànà já tó ń tò wú. àwọn ò mọ nígbà wọn fi tó alẹ́ tí náà ni mo sáré wá. ẹrọ pẹsẹ ẹrọ pẹsẹ ẹrọ pẹsẹ ní tìgbín àrùn mọmọ ọlọjà ìdìbò mẹkùn àrùn gbèdè tó dó tẹrùn ilé alákàn èrò ogun kọ́rọ̀ pẹ̀sẹ̀ kọ́rọ̀ pẹ̀sẹ̀ kọ́rọ̀ pẹ̀sẹ̀ ah! ẹ wo ìrìn mi àbí kí ti yín gan kẹ̀kan lọ́dọ̀ mi nínú kọjá pé wọ́n tọjọ́ kọ rẹ̀ lọ́wà àbí kí bá bọ́ padà wá bá mi nílé rí ẹ̀rọ kan bẹ tí wọ́n pèsè kalẹ̀ funfun àti òrí àmọ́ ẹ̀rọ tí n bá gbé fún yín funfun ẹ ẹ fọ ẹ fọwọ́ fọ bẹ́ẹ̀ bá ti wá fọ tán ẹ gbé díẹ̀ fún kó mu sẹ́ẹ̀rẹ́ tó kù ẹ fi pa lára tẹ́ ẹ bá fi lò fúnjọ́ mẹ́ta ẹ padà wá dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà tó ń bẹ lótùúfẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà tó ń bẹ lótùúfẹ́ ah! kìí ṣe nǹkan tó yẹ kéèyàn gba abẹ́rẹ́ sí i ṣe ẹ̀rẹ́yìn olóyìnbó yìí gbà mí náà ẹ máa ń ṣe àwọn àtìṣe kan tó yẹ ká ẹ ṣe o ah! ṣé ẹ mọ̀ pé tọ̀sẹ̀ lọ́lọ́yọ́ ni very well, thank you. Sit down, sit down. I know, it's fine. Well, actually, mo jáde yẹn. Yes, sir. you are in a better position tó lè dá mi lóhùn. It's actually about Adunni. She only number me to even reach out sí because we were fought me. mi láti get through sí kò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nọ́mbà yẹn tẹ̀ ṣe ń lọ. But now kò at all báwo ló ṣe ń from her ṣó wà ah, okay. Um, you are right sir Number ẹ ó ti wà unreachable um, ó dàbẹ̀ pé sickness yes, ti serious kan sir. hospital náà wà gbé as i speak wọ́n ti gbé cruel hospital. wọ́n ní kán gbé lọ sí ọ̀dọ̀ àwọn alágbó pé kán what ṣó le tó Yes, only it's spiritual. <sighs> ah, okay. Anytime to bag get through see. Yes, sir. But me just come up pé more wà concerned and uh, I wouldn't mind to bá lè lead mi bí mo That's fine, sir. I will do that. All right. Yes, sir. ìfẹ́ òtítọ́ ni mo ní sí ọ. Ah, ó ga ọ pẹ̀lú mo ṣe nífẹ̀ẹ́ títí láyọ̀ tó so títí láyọ̀ lè máa fi ọ̀bẹ yẹn jẹ mí ní sù ah, obìnrin ò máa lọ́rùn o iṣẹ́ tí mò ń ṣe tó ṣe pé èmi mo àwọn alámi gbòòrò ọmọ ò torí ẹ̀ kí n ṣe ẹ̀sìn mistake bí mo fẹ́ wo obìnrin mi mo fi fẹ́ ràn mo trust ẹ̀ àṣẹ ajá lásán ni mo gbé sílé tí mo ń pè níyàwó ó mà ṣe o kò táwọn yẹn bá máa sọ́ńtà máa ní ọkùnrin ọkùnrin ọkùnrin kí ló tún fẹ́ tí mo ṣe fún nǹkan tó fẹ́ láyè mo ṣe fún ah títí láyọ̀. máa ṣe o tí n bá dáríjì ẹ ẹlẹ́dàá mi ò lè dáríjì ẹ. bàbá bẹ́ẹ̀ ṣe ní ká lò fún wọn náà ni mo ṣe lò fún wọn in fact ẹ̀ẹ̀mẹ́ta ní èdè ni mo ń lò fún wọn mi rí yàtọ̀ o. wo ìwọ mọ̀ dára rẹ láàmú tó bá gbẹ lásán lèèyàn wọ̀ béèyàn bá ti wọṣọ tútù sọ́rùn kan so nítọ̀hún ni sẹ́fẹ́ gbòdòdó ọ̀rọ̀ àna mi ò lè gbẹ́rù dání kí n mọ́ gbà lọ́wọ́ rẹ̀ kí n máa ṣe bí tòkú ọmọ béèyàn bá dánrú ẹ̀wò tó bá gbarú ẹ̀ lọ́wọ́ àná tọ̀hún ó délé ẹjọ́ yóò sì fẹ̀wọ̀n jura èmi mọ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tọmọdé yìí ti kú òní tẹ́ gbé sí o torí ńgbà tẹ́ ẹ sọ fún mi tẹ́yìn sọ pé ẹyin pẹ́pẹ́ sí ohun tí mo ní kẹ́ ẹ lò ẹ̀ rí yàtọ̀ rẹ̀ mo ní ta ló sọ bẹ́ẹ̀ fún yín èmi lúbúlúbú ojú ọlọ́ kò síjọ́ tí gbogbo tí òkun náà bó ní ṣe sàlógún tí ò ní jẹ́ tẹ́sí mọ̀ pé lúbúlúbú ti ń bẹ lójú ọlọ níbi abákùdé gangan bẹ lógún tèmi ti bẹ̀rẹ̀ yọ pàjọ́ ọmọ tí wọ́n bí lọ́jẹ̀ tí ọ̀sá wo èmi náà wá wò pé ọ̀dà tọ́ba kọ̀ ló di àsìmọ́ fún ọlẹ́kọ̀ọ́ mu tá a bá gbé kúrò níbi kan nìkan náà látọ̀ ń gbé sí mu alọ́ rẹ̀ ń gbé kábò mí kò sí ní tẹ́lẹ̀ lu fún tó lè jẹ́ báwo làwọn mo béèrè sí nǹkan tí wọ́n jẹ́ ó yé mi nǹkan tó lágbára ni ẹ wo bí ọmọbìnrin tá à ń wò yìí ó ti jàmọ̀lá orò wọ́n sì ti lògbẹ́ rẹ̀ ìtí mò ń gbìyànjú àtọ́ fún ọ ni pé ìyàwó rẹ ti ṣòwò àgbèrè wọ́n ti fi nǹkan bá alájọṣepọ̀ wọ́n ti pálápàsáyé ó ti rìnrìn pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ wọ́n sì ti bẹ̀ ní sẹ́kísẹ́ èmi kọ́ ọmọ sọ bí àwọn tọ́lá ayé lẹ́gbẹ̀ẹ́nu mi sọ̀rọ̀ ní tí mo rí kòrò ni mo sọ fún ọ̀hún. ah wàhálà ti wà. wàhálà wà o wàhálà wà tó bá jẹ́wọ́ sẹ́yìn tó bá lè jẹ́wọ́ tó bá rántí ẹni tó bá lájọṣepọ̀ ohun tó tọ̀hún bá fi nǹkan ẹ̀rọ tó bá fi bá lájọṣepọ̀ padà ó ṣeé ṣe kọ́ bọ́nu àjàgà tó kóra rẹ̀ sí. àmọ́ tí ò bá rántí tó bá ṣe pé wọ́n ti pa tiyètiyè kọ́ mọ̀ rántí ibi tí wọ́n ti ṣe ní jàǹbá mọ́ nǹkan ṣe yóò nà yín ní ìyàwó àyàwó nígbà tí mo bèrè pé ọgbọ́n wo ládọ́nà wo lágbègbà téèyàn kan fi dúró ní méjì méjì àwọn ìyá mi àjẹ́ ọ̀fọ̀kọ̀ nínú wọn ní kí n jẹ́ kó yé yín pé màá lù tá àkọ́kọ́ lò mẹ́wàá ni ó sì gbọ́dọ̀ dúdú bálá akọ ìjàpá mẹ́wàá ni abo ìjàpá mẹ́wàá ni ìnàkí apárí tó ti ya wèrè sínú igbó mẹ́ẹ̀ẹ́dógún ìnàkí apárí mẹ́ẹ̀ẹ́dógún òun náà lò ẹwà lọ́ọ̀rẹ́ wa wọ́n ní wọ́n àwọn ni wọ́n ń lọ bí ọgbọ̀n tí wọ́n kò sí lórí àti ọlọ́yún bẹ̀rẹ̀ àbùkù ṣoṣo èyí ń lọ bí ogójì ẹ kò sí gbogbo tá lónìí bá a bá ní ká ṣèṣirò rẹ̀ yọ̀ọ̀nà yín tó twenty million ah. torí gbogbo àwọn awọ tí wọ́n kè sí kẹsẹ̀ mi nìkan wọ́n ké sáwọn awo tó ń bẹ ní wàrà alẹ́ wọ́n ké wọ́n sáwọn awo tó ń bẹ ní wàrà ẹ̀fà wọ́n ké sáwọn awo tó ń bẹ lágbẹ́dẹ́ méjì ayé òun ọ̀run gbogbo àwọn awo pátá láwọn aparapọ̀ tá a gbé ẹbọ náà lọ ságbẹ́dẹ́ méjì ayé òun ọ̀run níbi tóbìnrin àrùjọ sí. sọ fún mi pé nǹkan tí bàbá ń sọ irọ́ ló pa mọ́. kó wọn sọ pé rọ́ọ̀lì sáré kiri náà bẹ́ẹ̀ wọn ò ní sọ pé wà àṣẹ tí bá kòbó wàhálà ti wà àǹtí mi ẹ sọ̀rọ̀ ṣé lóòótọ́ ni ṣé mọ ọkùnrin yẹn ṣe dá mọ̀ ẹ ṣáà gbọ́ amount ẹ gbọ́ owó tí bàbá kà sílẹ̀ nǹkan tá a máa ṣe fún yín tára yín máa fi ẹ sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ náà. a máa bá wọn sọ̀rọ̀ wọ́n máa jẹnu yankiyanki bí gbàgbére bá pọn mọ́ ṣẹlẹ̀ yóò dá tó lọ́mọ pé kéèyàn fẹ́ lórí kó tó máa yàn lè wọ́n ti wá lọ wọ́n ti lọ rè é lògbẹ́ rẹ̀ ó lọ jàmọ̀ láwùrọ̀. olùfẹ́ tí ara ẹ gbọ́ nǹkan tí bàbá sọ. n pé àwọn parents yín kó sọ fún wọn ká mọ bá ṣe máa gbé lọ sọ́dọ̀ bàbá àbọ̀ wá bá ní tiẹ̀. sẹ́rí bọ́ bá jẹ́ pé ẹ gbé wá sọ́dọ̀ mi ẹ má jẹ́ ọpẹ́ o bí bẹ́ẹ̀ kọ́ òkú lẹ́lẹ́jà ta ni sẹ́ẹ̀ mọ̀ kó nílẹ̀ já ti ń bàjẹ́ kí èsè rù eh. nǹkan ti sí ọmọ mi ní tẹ̀ ń wò yìí o ẹ má jẹ́ ọpẹ́ o. mo ṣe pamọ́ra ní tó máa dà lérò. ó life yóò ṣáà balance ṣáà ṣe pàṣẹwó ni mo gbé sílé níyàwó. ọ̀rẹ́ i can feel your pains ṣùgbọ́n tá a bá ní káwo bẹ́jọ òṣègùn ká ṣe bẹ́ẹ̀ dáná ẹ̀ èèyàn máa dáná sunlé ó bá jẹ́ kápá yẹn tì náà for now ká wá bá ṣe máa rí owó ra àwọn nǹkan tí bàbá kà sílẹ̀ àbí kí ló fi. kò yé mi o. ṣé bí wọn náà ló sọ wípé bàbá ka àwọn nǹkan kan sílẹ̀ ẹ ká wá owó tá fi máa ra àwọn kìnìyàn kóun lè lálàáfíà náà kí èmi fi owó tèmi sílẹ̀ fún obìnrin tó ń ṣàgbèrè tí wọ́n nira mi bá tẹ bàbá yẹn lọ́wọ́ pè mí lọ́mọ àlè. aṣọ́bọ̀ pé obìnrin tó bá ń ṣe ṣìnà ó lè pa ọkọ ẹni. mo understand fm ṣùgbọ́n ẹni mi ò ṣẹni èèyàn mi ò ṣèyàn ṣé máa wá fi wá láàárọ̀ lásán ni. o ò lè sọ pé o mọ rí mọ́ náà. mi ò lè sọ pé mi bá jẹ́ pé ìwọ nírú nǹkan báyìí ṣe kí ló máa ṣe. mo tún ń sọ lẹ́ẹ̀kan sí tí wọ́n náírà mi tó bá tẹ bàbá yẹn lọ́wọ́ pè mí lọ́mọ àlè kó lọ bá àwọn fámìlì ẹ̀ ṣé mo ní kó máa rìnrìn kúrin ni ṣé mo ránṣẹ́ ẹ jẹ́ mi náà ṣé mo ránṣẹ́ àbí bó ṣe lọ forí kò nǹkan yẹn tó bá pè mí ni mo gorí ẹ̀ ṣé mo kọ́ tó lè ṣe rẹ̀ sí mi by now. mo mọ mo mọ ṣùgbọ́n fm jẹ́ ká kọ́kọ́ lé ẹ lẹ́yọrọ lọ́nà káwa fi ààbò bá ẹ dìye. kò ní dáfẹ́ lẹ́yọrọ kò ní dáfẹ́ dìye ṣé ká gbàgbé nípa ọ̀rọ̀ yìí Eh, just realities. Oh, oh, fm ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ. ìwọ bọ́ ìlà gidi ṣá àníká gbàgbé ń pa ẹ̀ fíra ẹ sínú shoes nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣé bẹ́ẹ̀ mọ́ máa sọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ yìí. a lo same size èmi àti ẹ lo same size mo mọ̀ pé inú ń bí ẹni bó tinú ẹ bá ti lọ màá tún bá ẹ sọ. Eh, èmi àti ẹ lo the same size so kánà lo the same size eh, wàá wọ shoes mi o ti ya wẹrẹ. inú ṣe ń bí ẹni. why tó jẹ́ kí n máa lura àwọn wet say why why you pushing me put things into consideration. Stop! Don't push me to the wall. Jẹ́ ká gbáyé ṣe dáadáa, àṣesílẹ̀ òun ló àbúwábá èmi àṣàlẹ̀ torí wípé. Máa dá rojọ́. Ẹ fẹ́. Bá a ti parí ẹjọ́ ẹ̀ kò gbé. Ṣé tán àbí Torí nígbà tí mò ń sọ ń gbà yìí, ó ní ẹ èmi ò mọ nǹkan tí mò ń sọ pépépé sí o. Ìyẹn náà ti wá di adọ́rùn-ún mọ̀tọ́. Ojú ẹ̀ àti máa jàǹbí tó wà ṣé wo mọ̀ wípé tí lámilámi ò bá ṣọ́ra láti máa lá omi ó máa lá omi arúgbẹ̀yìn Ronke so ó mọ̀ wípé ìwà la fi ń gbélé ọkọ sùúrù ìtẹríba àpọ́nlé òun la fi ń gbélé ọkùnrin ìwọ mọ̀ pé àwọn ìwà yìí ó lè gbà wá burúkú lọ́wọ́ ọkùnrin èmi tí mi kì í check fọ́nà kan ṣé òbí àmọ̀ gan ni oh you think I'm stupid torí mo fẹ́ fira mi lọ́kàn balẹ̀ mo dẹ̀ ti bá ọlọ́run dá májẹ̀mú pé ilé ọkọ mi ni màá wá and mo dẹ̀ ti rò pé ah lọ́jọ́ kan jọ́ kan ó máa change ìyẹn tí ọkọ mi bá ń cheat ni o mo pe ọjọ́ kan o ó máa jókòó á wípé ìyàwó òun ò deserve gbogbo ilé tí wọ́n ṣe you don't have to do this. mo sọ́rí fún gbogbo nǹkan tí mo ti ṣe. Èmi náà ti ṣe tán báyìí. Ó ti jájú mi lójú. Bọ̀, mo ti repent o. Mi ò rìnrìn kurìn mọ́ torí conscience mi gan ò jẹ́ kí n gbádùn. Èmi ni mo ti ẹni ẹlẹ́ni sínú wàhálà tó bá rẹ̀ yẹn. Òun wá lọ ko ẹbí ń bẹ̀ ọlọ́run dẹ̀ spare life mi ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí láyé mi láyé mi mi ò bá wọn súnmọ́ di nonsense mọ́ à ń ṣe aṣẹ́wó à ń fẹ́ ọ́fíìsì bojú à ń gbé kọ̀ǹpútà kiri láti fi bojú iṣẹ́ wèrè mi ò ṣe mọ́ ah I am now a changed person mo change for real ni o. ìwọ ló mọ ọlọ́run àgbà fún ìwọ náà tí ó bá pè yẹn náà kù ìwọ tó ti máa rí òun advice ẹ̀ tó ti máa rí òun advice ẹ̀ òun kan níkọ̀ọ́kùnkàn òpònú ara ẹ̀ náà gbọ́ sí ẹ lẹ́nu ìgbà tẹ́ mọ̀ wípé ẹ lè trust partner yìí kí lè tẹ́ fi máa rí. mi kọ́ mi ò máa rí. ok ok kí lè tó fi fẹ́ ọ̀pọ̀ta yìí why see let me tell you checking a man's phone stalking them kò ní pọ́kùnrin ò ní cheat as a matter of fact some men are smarter than their wives kò sí ní òòlè káwọn vice versa ọ̀dẹ̀ But she ṣe lọ́kùnrin tó ń cheat la lóbìnrin brings ń cheat ìgbà tẹ́ tẹ́ mọ̀ pé fẹ́ partner They mọ̀ pé fẹ́ marry tẹ́ mọ̀ pé fẹ́ serious clay tẹ́ fin cheat Eh, she stay single jẹ́jẹ́ kẹwàá ní open relationship ká mọ̀ pé òkè o ẹ wà street ẹ fẹ́ máa bá àwọn èèyàn sùn you don't have to cheat kì í ṣe domestic violence nìkan ló ń dalẹ̀ o emotional violence kan wà kò ní ìdíkẹ́ máa cheat kiri yeah. trust is enough let love and trust lead leave phones stay away from phones you don't have to check your partner's phone ah ah ṣó tó ń sìn ìwọ ló rán ọmọ ọlọ́mọ lọ bí tó lọ ìwọ ni. sọ bẹ́ẹ̀ ẹ eh, eh, ṣé mo sọ wípé ńgbà yẹn àwọn gist lover instablog wọn máa post wọn á jẹ́ ká mọ̀ wípé ẹ eh, bí life ṣe rí ni àwọn yìí ganan ló yẹ kó post ẹ sí kọ́ mọ̀ wípé life ó ju báyìí lọ sùúrù lọ fi ń gbélé ọkọ and um, Roge ìgbà yẹn náà ó sọ wípé ring kò size wà kàn yọ alpha ṣó máa yọ ọ́ sìn ó ti ó ti lẹ́yìn lẹ́sìn ilé ẹ̀gbọ́n ilé ẹ̀gbọ́n ni ò ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ wọ́n sọ bí mo ló wá ṣe ládùúgbò yìí. ọ̀nkúlá rẹ̀ ojú ni mo rí láì gba wọn náírà. èmi nìyẹn o ẹkùjọ mẹ́ta. èwo ló wá ṣe ládùúgbò yìí. street mi ní báyìí náà. Ah, àdúgbò tèmi náà lélẹ́yìn. ojú ẹ̀ ń dán o báwo ni things. ẹ wo ẹ fojú tó ń dán lẹ́jà rẹ̀ in fact mo ti fẹ́ rí yín ọlọ́run tó ní mo máa rí yín bí báyìí ni ọmọ nǹkan tó ṣẹlẹ̀ sáǹtì mi ó dùn mí ó dùn ẹlẹ́dàá mi gan nǹkan tí ọ̀nkú fẹ́ mi ṣe because pé pé ọ̀nkú fẹ́ mi contribute owó tí bàbá ní pé ká fi ṣe nǹkan fún àǹtí mi àní lùzì wọn àǹtí mi ò ní kú bẹ́ẹ̀ ó dùn mí gan ni oh, ó dùn mí gan. it's such a pain but um, fọ̀rọ̀ ṣírò ara ẹ̀ wò babaláwo tó ní káláṣọ kan kò fi tọrùn ẹ̀rú bọ̀ tó bá jẹ́ pé ìwọ ní ẹ̀gbọ́n ọkùnrin kan káǹtì ẹ wá ṣe irú nǹkan tó ṣe fún ọ̀rẹ́ mi yẹn kó wá ṣe fún ẹ̀gbọ́n ẹ yẹn báwo lè máa feel. mo mọ̀ pé nǹkan tí àǹtí mi ṣe ò dáa hmm. bọ́ síbẹ̀síbẹ̀ àṣà nílé ọmọ burúkú fún ẹkùn pàjẹ́ kan tí wọn kò fẹ́ mi ṣe ó dùn mí gan ọ̀rọ̀ wọn wà lára nǹkan tó pa àǹtí mi because wọn dúró wọn stand wọn wọn tiẹ̀ ṣe bíi pé kínní rárá ó dùn mí gan-an a ó ti yé mi àárín ìrọ̀lẹ́ta èmi fẹ́ kánjú débi kan ṣùgbọ́n bí a kò ní náà ìdè. ó ga o àwọn ọkùnrin ìwà wọn kan náà ní gbogbo wọn níyàn dájú ìyàwó ẹ̀ bẹ́ẹ̀